adá ọpẹ́ fọ́lọ́wọ́n bá àlékún fi ọlọ́run orí ajẹ́jẹ́ tán ọlọ́run bá kuma bá níbuwa Muhammad sallallahu alaihi wasallam ní òní òní ni àwẹ̀ di twenty nine lẹ́yìn tó jásí pé àwẹ̀ tá ń gbà nínú kó jẹ́ twenty nine àbí kó jẹ́ thirty nine Ada twenty nine or thirty tí ilẹ̀ bá sùn lónìí. wọ́n máa wá oṣù bàbá ti rọ́ṣù àsọdún lọ́la nù. mo bá rí oṣù a jẹ́ pé àwẹ̀ wà lọ́la kò wá sí pé a ń wá oṣù mọ́ a lọ sọdún Monday. lónìí a ní kọ́ntínú lórí tafsir Muhaz. nǹkan méjì ọ̀nà láti. alákọ̀ọ́kọ́ a sọ nípa al-Eid ọdún ẹlẹ́ẹ̀kejì kò ní jọ pé à ń gbara ní mọ́ràn àgbàrá wa mọ́ràn náà al-Eid ọdún mina ara ẹ̀sìn ló wà. mínú umuri dín lára àwọn àlámọ̀rí ẹ̀sìn lọ́wà kasolat gẹ́gẹ́ bí irun ti jẹ́ ẹ̀sìn walhaj tí hajj náà jẹ́ ẹ̀sìn ata ramadan ramadan náà gabo náà ti jẹ́ ẹ̀sìn òun náà ni ọdún jẹ́ ẹ̀sìn. gbogbo tó bá wá jẹ́ ẹ̀sìn tó bá ti jẹ́ ìbáadà mọ́jọ méjì ó gbọ́dọ̀ pé mbẹ̀ bá a ti sọdún yìí ìrò pé ẹlòmíì máa ń rojú wí pé à ń sin náà ní tágbàlá dá lórí ẹ̀ ìrò pé àwọn yẹn máa ronú débẹ̀ bá a ti sọdún yìí ó kàn jẹ́ ẹ̀kan dùnú fún wa ni ìrìnkọ́ àwọn yẹn máa ronú pé àgbàládá níbi ọdún tó ń bó ti jẹ́ nǹkan dùn náà ni àwọn yòókè ronú débẹ̀ bá ti gbàládá níbi ìrún táǹkì tá àgbàládá àwẹ̀ tá àgbàládá zakatul fitr bẹ́ẹ̀ náà làgbàládá níbi ọdún ṣíṣe gbogbo tó bá ti wá jẹ́ ìbáàdà mọ́jà méjì lọ́lọ́wọ́ wo mẹ́ kó tó gbà lọ́wọ́ wa. bó ti jẹ́ pé mọ́jà méjì ọlọ́wọ́ wo níbi irun yóò wo níbi àwẹ̀ yóò wo níbi zaka yóò wo níbi ọ̀rọ̀ hajj. tí mọ́jà mi bá pé ọlọ́run bó gba lọ́wọ́ ayọ́sàn alẹ́sàn tí o bá ti pé èèyàn ti wàhálà lásán ni yóò tún jìyà fún lẹ́yìn ìgbà tó lọ́wọ́ gbá o tún wá fi yà jẹyàn òun ló fi jẹ́ pé ọ̀rọ̀ wọ́n sáà ti ń ṣe ká máa ṣe ó léwu gan bá táyà kan fọ ojú kékeré mu ojú àìmọ̀ kan ní káwọn rò pé ní ah, ọ̀là bàbá tà á nígbà ládá àtúnnígbẹ̀sẹ̀ mọ́ lákàyè lásán ni afẹ́fẹ́ tẹ̀ lọ́lọ́run ní san alẹ́ san pé gbà ń gbáwẹ̀ yìí àbá ń segin yìí àfún níbi ẹ̀ẹ́jẹ́ kí ni má sì bíjà náà ni so fẹ́ ṣe ọdún nìsín a ò kí ni Islam fẹ́ fún wa. bó ti jẹ́ pé alibeda ó wọ gbogbo àwọn ìbáàdà tá à ń ṣe òní ẹ jẹ́ hàn pé bídí àwọ̀ ọdún náà kò tí bídí àwọ̀ bídí àwọ̀ ọdún tó tó bá jẹ́ súnà bẹ̀ oníkàwá mójútó kò sí ìwẹ̀ fún ọdún pé ìwẹ̀ gúúsùlù ìdù ọ̀wẹ̀ tẹ́lẹ̀ náà àmọ́ bí ìwẹ̀ júmọ́ kò sí fóun kò sí fóun eléyìí náà àti tó wà náà àti bẹ́ẹ̀ sí ara kojú wípé ordinary wẹ̀ bídíà ni pé ọ̀ ń wẹ̀wẹ̀ ọdún má sì wá gbọ́ ọ títẹ̀ ń sọ nínú pé pákàndọ̀lá kákàngbẹ́wù ọ abọ́tunla kákàn máa lọ sí ìlú náà ní àníwẹ́ àbíkílẹ̀ ń sọ dáadáa lẹ́nu yìí níta sọ fún ọkọ ọléwẹ́ kankan yìí àmọ́ àwọn ẹ̀wẹ̀ kan bẹ ìwẹ̀ ẹ̀sìn ní bẹ́ẹ̀ bá súnmọ́ ìyàwó yàn jẹ́nàbà nù ìwẹ̀ tí yẹn wẹ̀ ń ná pé wọ́n pè wọ́n jẹ́nàbà ìwẹ̀ kankan yóò gbẹ̀yìn ìwẹ̀ kankan yẹn ọ̀tọ̀ ìwẹ̀ jẹnaba ọ̀tọ̀ bẹ́ẹ̀ náà nítorí bá parí haidọ rẹ̀ nǹkan oṣù rẹ̀ ìwẹ̀ tí máa ń wẹ̀ àwọn ìwẹ̀ tí lágbà lérò kò sí special ìwẹ̀ ẹ̀sìn téèyàn gba ara lórí ẹ̀ níbi juma níbi eid ẹ ẹ pé ti juma tá a máa ń wẹ̀ ọ nìyẹn gba ara rẹ̀ ni kakọ mẹlẹyìn lọ́wọ́. ẹlẹ́ẹ̀kejì nínú nǹkan táwọn yòókì ń mójútó tó sì pàtàkì lára ìdù ni téyìn ó ṣe dé gbalada ọdún ààwẹ̀ ká tó jáde ńlé ká jẹun súnà nẹ́bì ni èyàn sì ní ṣe súnà ká láyé nu súnà nẹ́bì àfi kéèyàn lékún ní ìsúnmọ́ Ọlọ́run àfi kéèyàn lékún ní ìsúnmọ́ Ọlọ́run tó súnà nẹ́bì ni kò jẹun ìbẹ̀rẹ̀ Ọlọ́run ò dóbà wọn ìyàfọ́dà ẹjẹ́ pé àwọn tí mo ti gbà ń kì í sì ń dá lọ yídì náà ni ó wọ́n fi para ẹni ẹnìkan ọ̀rọ̀ ẹnìkan ọ̀rọ̀ tó bá wọn. àjẹun láàárọ̀ ọdún ní tó dáa ju téèyàn máa ń jẹ báyọ̀ rẹ̀ bá yọ ọ́lẹ̀ fún yàn. kí yàn jẹ làbí dùn báyọ̀ bá yọ ọ́lẹ̀ láti jẹun. الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر وإلا الحمد عمل الشباب títí tá a fi ṣe ẹ̀ẹ́d tábà dé ẹ̀ẹ́d tán a tún máa para rẹ̀ a máa wí tábà tí wàá kírun tán ká ní ọjọ́ ọdún àwẹ̀ ni a ní wí mọ́ ọdún léyà láàwẹ̀ fún ọjọ́ mẹ́rin lẹ́yìn àwẹ̀. èyí tó jẹ́ bídíà zikiri ta ló lẹ́tọ̀ọ́ yìí ẹ̀pà ló lẹ́tọ̀ọ́ èyí tá a fi kún fún wa bá gbogbo ẹ̀ jẹ́ oníkà máa sí lápapọ̀ àbíkẹ́ nìkan ó lè di wa kò lẹ́tọ̀ọ́ bẹ́ẹ̀ kátó aláma lùlù gbogbo olùdíyàn máa ń lù kò lẹ́tọ̀ọ́ lóòótọ́ Ànábì sallallahu alaihi wasallam ó ní a ṣe lù lẹ́tọ̀ọ́ fún àlẹ́ ọmọ yìí ká máa lù lọ́jọ́ ọdún àmọ́ àwọn wo ni ó lù ṣẹ̀rí àná ló ṣàlàyé ẹ̀ bàtọ́ pé ẹ̀sìn ni ṣẹ̀rí àmọ́ ń ṣàlàyé ẹ̀sìn èyí fi wálẹ̀ pé ẹ̀sà ṣe yóò explain rẹ̀. àwọn tí wọ́n lù àwọn juweriyat àwọn ọmọbìnrin kéékèèké àwọn ni wọ́n lù pé sọkùnrin aláìní sí ọkùnrin nínú lù. bákan náà tabadé èyí tó dáa kíyàn fa balẹ̀ nínú kan tó yẹ ká tún ṣe ká tó lọ òun ni ká yọ jáka wa tába ti dé àníláfààní àti yọmọ tába yọ anábì ní ordinary sàrà ni a ti sàlàyé lè fún wa níjẹ tàbá nà kò ká mójútó eléyìí náà dáadáa bàbá wọn lọ sí ẹ̀ẹ́d àtobìnrin àtọkùnrin gbogbo alájọ lọ ọkùnrin ó lọ obìnrin ó lọ ọmọ èké ó lọ àgbàlagbà ó lọ kọ́dà anábì kalẹ̀ rán ọmọ àtẹ́yà ó ràn sáwọn obìnrin ni sọ fún gbogbo obìnrin o kan wá sí rìn kọ́dà tí máa ń ṣe nǹkan oṣù anábì ní kó wá ẹni tó bímọ tó náà ní nǹkan kó náà wá wọn abẹ́ pé ẹni tí wọ́n ní jẹ́libáàbù ńkọ́ ẹni tí wọ́n ní jẹ́libáàbù anábì ní kó lọ yá ọlẹ́ni tó ní obìnrin ò gbọ́ lọ lọ sí rìn láyà lẹ́jẹ̀libáàbù láwọn kan súnà tó dáa ni. bákan náà bá a bá lọ sí rìn bí ta wá gbà lọ ibùmí ni ká gbàdé tó bá rọrùn bẹ́ẹ̀ fún wa tí o bá rọrùn mọ́ rẹ̀ dá máa rẹ o. àwọn táwa lọ́sàn ní àyẹ̀nìsì yìí máa lọ sí ìlú ti ọba ọgbà táìwò lọ ó lè rọrùn fáwa abá dé náíjà káyà sí náíjà ayọ̀ ẹ̀kọ́ ẹ ti ń lọ ibi ti sango yẹn yìí tó bá wa sango lọ́mọdé gbàdá rí amúni ó bá rọrùn fún ọlọgbà amúni darí sórí wa nísìn so tí àwọn kan báyìí tí ìbá láǹfààní ẹ bóyá nǹkan rìn sẹ ó dáa púpọ̀ táwọn fojú kiri rẹ sẹkùn sọlẹ kan alẹ ní ṣe súnà tàṣẹ àfikẹ lẹkùn ní sọmọlọ ọba ni káàkàn fojú kiri rẹ pé ordinary súnà ordinary káàkàn lọ́nà àkẹ́sí lásán ẹgbàládà rẹ gbogbo àwọn eléyìí ká mójútó dáadáa àwọn ọmọ wa ọdún là ń ṣe o a sì ń dúpẹ́ fọ́lọ́run ọba ni ọ̀pọ̀lọpọ̀ òbí àmójútó ọmọdé níbi àsọdún yìí ẹlòmí wa lọ ṣe irun tí ó yẹ kó ṣe fọ́mọ tí ó fi dúpẹ́ fọ́lọ́n nítọ́lọ́ ni ẹ má ṣe ò lè fi ń dúpẹ́ ẹ mọ̀ pé nípa ṣe yìí àá fi dúpẹ́ nípa kọ́lọ̀ tó ní àwà láyé àmẹ́ tó gbáwẹ̀ tó bá bẹ̀rẹ̀ kò bá parí kí ètò máa sin kí ètò máa sin ọlọ́run ọba kò dáa ká máa fi nǹkan kún un fáwọn ọmọ kéékèèké kò dáa ọmọkùnrin mi náà onógẹrun ni yóò àgẹ punk ìsìláàmù fún aláàyè ká gẹrun ká dá ẹgbẹ́ kan sí ẹ̀ṣẹ̀ ńláńlá ni máa bẹ́ẹ̀ pé sọ ma ń gẹ kọ́ ma ń gẹ pọ́ọ̀kì lásìkò ànábì ní abẹ́wò wa ní báyìí ànábì tí mo pẹ́ padà máa gẹ̀ ẹ́ gbogbo jùlọ ọlọ́run ọba ni àlùmọ̀ ìwọ́n ti rán sí ànábì ní ẹ̀gbọ́dọ̀ fi ẹ̀gbẹ́ kan lẹ̀ kẹ́ fa tẹ́gbẹ́ kan máa wú bẹ́ẹ̀ kẹ́ máa fa àwọn kan lẹ̀ kò bá jẹ́ pàkọ́ kò bá jẹ́ wájú lọ́fíìsì kò bá jẹ́ ẹgbẹ́ kò bá jẹ́ àárín ìyẹn ti sin tánàbí sùdó lẹ́nu jina jìnà sí àwọn àgbàlagbà kọ̀ọ̀kan náà ti máa ń ṣe bẹ́ẹ̀ mọ́ bá gẹrun gẹ́lágẹ̀ tán àbí kan filẹ̀ kó sà sí kó sì dọ́gba dọ́gba kó sì dọ́gba dọ́gba fẹ́ nìyẹn ìsáàmù fẹ́ kí ẹgbẹ́ kan kó gùn ju ẹgbẹ́ kejì lọ tó léyìí ó náà níwọ̀nba nípa ọdún àwọn tí wọ́n ní Eid tẹ̀kìbírọ́ọ̀tì hẹ̀rọ̀ kábàtà máa ń ṣe ọdún ẹ̀tọ́ yàtọ̀ ìrọ̀m kábà tá a máa ń ṣe ní eid kìí ṣe ọ̀kan o kìí ṣe kábàrà kan bíbí aláńlá ó ní kí wọ́n ṣe kábàrà kan ní eid. àwọn tí wọ́n ń sọ bẹ́ẹ̀ wọ́n ti sọ pé àwọn òrí pánábì àwọn òrí nù àwọn òrí pánábì ṣe bẹ́ẹ̀ bọ̀tà àwọn sábà ṣe àbúrò yà náà ṣe ọ̀rọ̀ ti aláàgbọ̀n ni àbí tàbúrera àbúrera ti dídí àbí ǹjẹ́ owó àrídẹ̀ líl pé ń gbàtà náà mi ṣe tó fẹ́ kírun ó wá ní àdísí mọ̀rùfẹ́rù tí èsì mọ̀kú èdè mọ̀kúfù náà nìní mọ̀kúfù rẹ̀ àdísí mọ̀kúfù ni pé ń jẹ́ pé a rìpọ́tù sọ́ábà ò rìpọ́tù ànẹ́bì direct a máa rí sọ́ábà tí máa ṣe gbogbo ń tábàlà àwọn sọ́ábà tí máa ń ṣe tá a bá rí sọ́ábà kankan takò súnà ànábì ni àwọn sàábé wọn ò lè fẹnu kò gbogbo wọn ò lè fẹnu kò lórí nìyí lórí àná láéláé ọlọ́run ti gáìdì wọn débẹ̀ sẹ́fà àdìsá àbí kan tó àtàkùn pé àbúrò àwọn ẹni gbé yìí wá ẹ wọ lápẹjú ẹni sìn ní àsìkò mìíràn gbàtó fi jẹ́ khalifa fáwọn ọmọ mi ní ó fẹ́ kírun ẹ̀dì ìjọ kan ló wá gbé pátákó wá àwọn èèyàn wo pé àwọn sábà ti ń bẹ́ńjì òkú wọ́n wò pé kí ló yẹ pátákó kú pátákó ṣe wọ́n ló bá gun pátákó bí mímọ́ àbí báyìí ló bá gùn yóò tún wá ṣe kútúbà before kó tó kí nìyí kó tó kírun ẹgbẹ́ ordinary pátákó lẹ́yìn kan wọ́n kàn fún pátákó kan fi dáná ni tẹ́lẹ̀ mọ̀ pé ẹ̀sìn ìwà yìí lágbá púpọ̀ bá pé fẹ́ máa ráwọn èèyàn ni pé fẹ́ kóhùn rẹ̀ láòdù ni ordinary pátákó ló gbé wọnú kínní ó tún wá fẹ́ ṣe kútúbà èébé kò ní èébé ó takò kútúbà fẹ́ òun fẹ́ ṣe kútúbà before òun eid torí pé ànábì àmọ́ ṣe kútúbà lẹ́yìn kínní lẹ́nu eid lẹ́nu eid àmọ́ ràn júmọ́ ibẹ̀ ní kínní ibẹ̀ wọ́n ti máa ń lo mímbàr ibẹ̀ wọ́n ti máa ṣe kútúbà before as ẹsẹ̀ kan ní Abu Sa'id al-Khudri ló lọ sẹ́yìn rẹ̀ ó lọ síwájú rẹ̀ ó léwu lélẹ̀ fẹsẹ̀ yìí wọ́n tẹ̀ ló fà níbi ìrùwáyà mi wọ́n ló fà á bọ́lẹ̀ ó já ọwọ́ rẹ̀ ni bàtó já ọwọ́ rẹ̀ wà lọ́wọ́ jẹ́ ah qad khalafta sunna qad khalafta sunna ó ti yapa sunna nabi torí sunna nabi anabi egun mi bá àwọn sọ́ọ́bà àwọn erí bàjẹ́ ńlẹ̀ kan máa ń ṣe bọ́lọ́bọ́lọ́ ká ní pé àwọn ẹni o yọ̀dà nẹ́bì ni wọ́n lè máa rìpọ́tì ẹ̀ direct pé báwọn rí báwọn ti rárá bí wọ́n ṣe rè àmọ́ wọ́n pé àríṣọ́ àbá tó takò wọn súnà ni eléyìí pé ní ìgbìmọ̀ òṣòkú àpapọ̀ àwọn sọ̀ábà ní tẹ́ gbọ́ ọ̀tako bí wọ́n tako bí wọ́n tako kìtàbà àti súnà ni. torí dan ẹni bá ní kábàárà ẹ̀yọ̀ kan òun láti bí ẹ̀dì olódo ni ebidi àtìlítọ̀ eléyìí làwọn àwọn kan tó jẹ́ súnà tá a sì lọ́jọ́ rìn èyí tá à ń sọ yìí a lọ́la lọ́dún o ẹ̀kọ́ àbáfà rẹ̀ pé bẹ́ẹ̀ kó tẹ̀sí lọ́la nù tẹ̀sí ó lè wà lọ́la bí ọ̀la ò bá jẹ́ ọ̀la sì lè jọ́dún tó láti kàá twenty nine abáka twenty nine àwẹ̀ ti pé náà nù tẹ́lẹ̀ lómi làwẹ̀ ti pé wọ́n ti gbà pé wọ́n ti gbà pé lẹ́yìn yàrá twenty nine náà pé sọ́ba ní sìn ó lè jẹ́ twenty nine ọ̀sẹ̀ jẹ́ thirty bó ti wà mẹ́rin nìyẹn. na eléyìí lọ́rọ̀ àkọ́kọ́ la fẹ́ sọ ọ̀rọ̀ lẹ́ẹ̀kejì òun la sọ pé àgbàrá wa ní márùn a sì fi àyè lẹ̀ fún kọ́mẹ́ǹtì. kò ní gbà láti púpọ̀ ìmọ̀tẹ́mi kan fẹ́ gbára wa àkọ́kọ́ mo bára mi dúpẹ́ lọ́dọ̀ náà ọba mo sì bára dúpẹ́ lọ́dọ̀ náà ọba pẹ̀lú bí lọ́dọ̀ ọba tò mí mọ́ tọ́ ẹ pé omi náà là ń ṣe tó èsì relé yìí a mọ̀ pọn léwé náà ni kálómi náà là ń ṣiṣẹ́ tí èsè léyìí kíláàsì kí nìyí wàláyì a máa pọn léwé bó ti jẹ́ pé àwọn tí wọ́n ń ṣe mí náà ń pọn léwé. àmọ́ kí ló wá fà ọlọ́kan balẹ̀ lórí táwa ń ṣe fóònù lójú ọ̀nà. torípa ti rin àwọn ọ̀nà míì tí ò rí bẹ́ẹ̀ a sì rí àwọn ojú ọ̀nà táwọn èèyàn ń rìn táwọn ò ní irú ẹ̀ tí ò rí bí eléyìí bọ́lá bẹ́ẹ̀ bá ṣe mùsùlùmí bá a bá ti sọ̀lá náà ti wà yí fún un òun náà fún ní ah, ẹ̀yìn mọ́tẹ́ ń ṣe ẹ pẹ́ lójú àwọn mùsùlùmí lórí àwọn ti mùsùlùmí gan gbàgbọ́ àlùsùn náà mọ́tà ń ṣe. àwa ń sọ pé èyí tá a bá rí pàánà bíi ìṣìlàwó ṣe á ti bó ti ṣe èyí tá a bá rí pàánà bíi òṣè àwòtakù à ń ṣe. pípọ̀ lòdì sẹ́sán rán ntí láyé ti fi ọlẹ́yìn balẹ̀ ni gbogbo ìlànà yóò kò rí bẹ́ẹ̀ ẹni tó bá jẹ́ muasis ẹni bá jẹ́ fọ́ndà ìjọun àbẹ́gbẹ̀hún ìlànà rẹ̀ lẹ́mọ̀ tẹ̀lé àwọn tìjàníyà gbogbo ọ̀nà tó fi sin lọ́n ìlànà tí amúdá tìjàní là kalẹ̀ ni ìlànà tó fi sin lọ́n kìí ṣe ìlànà sheikhul islam muhammad ibn Abu torí kan máa ń pè wá ní wàhábíyà tó pé Muhammad Abu Wahab huwa al-mujaddid òun ló ṣe tajdidu súnà kọ̀dìmáàt súnà ti kú wọ́n ahyaha òun wá jí àsìkò tó ń wá jí àsìkò tá wà yìí àwọn alákọ́ òun ló jí súnà gbẹ̀yìn bí súnà máa ń kú àwọn kan máa ń jí súnà máa ń kú àwọn kan máa ń jí gbàtà náà bí ti kú táwọn sábà ti lọ táwọn èèyàn ti lọ súnà ti kú àwọn kan ló jí súnà ti kú sẹ́yìn ẹni tó di lónìí tó ti wá kẹ́dọ̀ lónìí sheikh asheikh muhammad ibn abu wahab òun náà fi pé wá ní wàhábíyà àwọn èsì wàhábíyà o tó kéé sí lànà kéé sí lànà ibn abu wahab òun là ń tọ̀ ìlànà tá a lè jẹ mọ́ ìlànà ní muhammad so láfi dúpẹ́ bá wọn lọ́lọ́ ìyá kọ̀kọ́ ẹlẹ́ẹ̀kejì ẹ dákun mo fẹ́ rọ̀ wá mo fẹ́ rọra mi náà. àsìkò àwẹ̀ yìí àwọn tá a bára nu mọ́sálásí yìí làbára wa sọ̀rọ̀ àtẹnitẹ́ni yẹn bá tún fako díẹ̀ náà ní mẹ́ta. àárípa ìyàtọ̀ tí bá a ti ń ṣe ní sinú àwẹ̀ yìí á yàtọ̀ ìṣesí wa yàtọ̀ ṣíṣe títà ń bá bọ̀ káwé kó dé bẹ́ẹ̀ náà mẹ́kọ́ jọmọ́ tabarẹ́ tí ò rí bẹ́ẹ̀ nǹkan ṣe àìmí òtí àárí bẹ́ẹ̀ kò sí aká ní àlámẹ́ táwọn yàtọ̀ àyàtọ̀ àyàtọ̀ bí dáadáa àyàtọ̀ bí dáadáa kálukú wa ká wa nǹkan tá à ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí ò bá ojú mu bóyá ti gbọ́ wọn àti ni àbáwá gan kókò bójú tẹ́lẹ̀ àti ń ṣe but àti fílẹ̀ náà wẹ̀ yìí ẹ dákun mọ́ lọ wá ẹ mẹ́jà padà síbẹ̀ mọ́ kí á rọmọdọ́nà yìí gẹ́gẹ́ bí opportunity fún wa tọ́lọ̀ fi sànù wa láti fi àwọn aburú kan lẹ̀ àbí àwọn àìṣe tó kan báyà ń fojú pé afternoon tábà ṣe àlẹ́sẹ̀ àwọn àìṣe tó kan bíi kìyàmù lẹ́yìn ká sinẹ́fìlà lóru ẹ̀ sinẹ́fìlà ẹ̀ bó ṣe kò tó ẹlòmíì ẹsẹ̀ náfìlà lóru ní máa ń ṣe lóòótọ́ àwọn kì í tó báyìí bá ti máa ń ṣe yìí. kìyàmù lẹ́yìn ẹ má ju ọlọ́jọ́ máa irun òru irun òru sì rèé ó rọrùn púpọ̀ ó rọrùn kí. torí pé ọlọ́run fún ọ ní àsìkò àsìkò kankan lọ́lá jù kan lọ ni tó bá rí pásìkò tó lọ́lá òun ni ó ṣeéṣe kó fò ọrù fẹ̀kan fi àsìkò tó lọ́lá òun lẹ̀ kọ́ bọ́ sí àsìkò tí ò lọ́lá half bread is better than none ẹ̀yin lè máa ń wí al-usfur fi yẹ́dì khayru min al-ashara fi gọ́ọ̀bà alábàá náà wíṣọ báwọn ẹyẹ kan tí ń bẹ lọ́wọ́ báyìí tó ti tọ́ ti hóòdì ẹ̀ báyìí ẹyẹ tó ti wó ló báyìí ó mà lóore ju ẹgbẹ̀rún tí mẹ́mú gbó lọ wà láà nǹkan tí wọn bẹ̀rẹ̀ wá torí wàá sọ yún lẹ̀ tèbónà lásán abred wọn wọn sọsọ yẹn náà wọn jí láwa wò nù aláàgbà kàfíràn tèbónà sọ. ṣẹ́gẹ́jẹ̀ máa ní sí i ìdí mo sọ pé tẹ́rí nǹkan máa bọ́ fún yàn wà láyò rẹ̀ ní fura ó di àdìkẹ́ àwọn kéèyàn tó kẹ́kọ̀ọ́ bọ́ fún because time àsìkò òun ló wọ́n jù òun ló wọ́n pé àwọn àfáì ti fi àsìkò wọn ṣeré aláì mo èsì nílẹ́kẹ̀ẹ́ fún onílẹ́kẹ̀ẹ́ wọn pẹ̀lú ìpàtà stop àwọn. ẹ wo Sheikh Dr. Sarafudeen ìwọ kan dá pé ẹ dákòtò náà nígbà wàá rí yín o kọ́ adágún mẹ́wàá tí aago mẹ́wàá bá fi lè lù tó bá rí ọkọ̀ wá dé ní bóyá ten after ẹ̀dá kan yóò bínú ó dọ̀ fún mi ní gàgbé ọ̀ lérí wọn mọ́ ìkọ́ fẹ́ wíńtì tẹ́mù sẹ́kì ọ̀fẹ́ kí mo ẹ̀ tiẹ̀ tó fi dé so time anfasu sẹ́yìn ìtọ́ wọ́n jù wọ́n wọ́n jù kò sí tọ́wọ́ tó kò sí tọ́wọ́ tó time but ama. tó gbé alùwàkù àsìkò tá à ń sọ yìí tó bá fi lè lọ òun èé ṣe mú mọ́ òun èé ṣe mú mọ́ ó ti lọ́ ti lọ nù òbí lọ́ wá ṣe lápèjúwe nǹkan tó yẹ kọ́ ṣe lánàá ó yẹ kọ́ ṣe àtàrù lánàá àtàrù sọ̀bá àlùmọ̀sá ó yẹ kọ́ ṣe láàárọ̀ ọ̀wá rí sí ní ti padà ní táàmì yẹn ti lọ́nu ọfẹ́ yan duha ọ̀rí yan sọfẹ́ yan nísìnyí tí mo fẹ́ san duha mi padà yẹ ti lọ mi. kò kìí ṣe repeat èyí tó bá sì ti lọ ti lọ á sì ṣèrò rẹ̀ ẹ má yà á àsìkò wa kéré o. níbi kìyàmù lẹ́nu mo ti lọ lákọ̀ọ́kọ́. tọ́ba rí pé àsìkò tó lọ́lá jù ni ọ nílé máa yàn án látara sẹ́tọ̀ ń ṣe yóò ti rí ọ ẹlòmíì ó tún bí wà pé bí wà kó lagi kó ti lagi ó kọ̀wé ni ọ̀rọ̀ ti rẹ̀ ẹlòmíì orun wọn ń dààmú rẹ̀ lásìkò yẹn ìyá mi máa bọ́ fún Abu Hurairah radiyallahu ta'ala anhu pẹ̀lú sẹ́tọ̀ náà gbà ó náà gbà sẹ́ stúdẹ́ǹtì ó gbà sẹ́ lẹ́kítọ́rà Abu Hurairah gbà àníbi àwọn àdúráìsì yẹn ìwọ lè jẹ́ student àbíkọ jẹ́ lecturer àbíkọ jó lówó tẹ́ pé gbogbo àwọn àsìkò àsìkò alẹ́ yìí wọ́n bá ti kí iṣẹ́ ìtàn òun lọ́sẹ̀sì ló gbogbo tọ́ta màtọ́ fi ṣe aago mẹ́wàá mọ́kànlá olú ọ̀sùn lọ ó ṣe ti kọ́ mọ́ ríbi jí lóru abẹ́ni tó jọmọ akẹ́kọ̀ọ́ tó fẹ́ kàwé díẹ̀ ó kàwé aago mọ́kànlá aago mẹ́wàá kòrán mọ́ra ti jí lóru àtàwọn nǹkan mí àbúrérọ̀ torí pé torí tèmi àti tiẹ̀ inú wọn ń ṣe àìsùn torí tèmi àti tiẹ̀ ẹ ti já fún ọdún mi ta kẹmẹta fún àlefàbẹ́rà lọ́wọ́ mọ́lẹ́sì náà ó dẹ̀ náà lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ àti tá ń lò nísìnyí olójárí àwọn àdìsí tó ti gbọ́ lọ́sàn-án lọ́dà nẹ́bì tí máa tọ́ka tí máa tọ́ka tí máa tọ́ka tí máa ń káwọ́ àrin òru kìyàmùlélù máa ń bọ́ fún un. àníbi wa fún abúlé pé ìwọ́n tiẹ̀ wítìrì rẹ̀ máa ṣe kọ́ tó sùn máa ṣe wítìrì rẹ̀ kọ́ tó kéde kọ́ tó sùn. àwọn aláìmọ̀ kan wọ́n lábúrò rà nìkan ló ṣe é <laughs> gbogbo ara lè ṣe bẹ́ẹ̀ àwọn tá a pé àwa náà lè jí lóru tábà ti kí ìṣá ìtàn ẹsẹ̀ kìyàmù lélu yìí lélu ti bẹ̀rẹ̀ náà nù kìyàmù lélu wọn náà kan ṣe àmọ́ kéèyàn ó ṣe nígbẹ̀yìn ooru ó wà afdol ẹ wá ó ti gbẹ̀yìn ooru yìí náà àìmọ̀ calculator ni àti àìgbọ́sìyé ìgbẹ̀yìn ooru yìí ó bẹ̀rẹ̀ láti ká nìkan bíi three thirty lásìkò tá a wà yìí ó lọ wọ five ìgbà mi ò mọ wọn six sálfàjà bá ti yọ dẹ́gbẹ́gbà mi wá sálfàjà mọ́ yọ sí. kò tí pọ̀jù fún yàn lásìkò tá a wà yìí kí ẹ̀jìn ní four thirty gbogbo ní ìbá sùn àbí fifty minutes to five sísàlùwàlá àtàlùwàlá rẹ àti òun rẹ ten minutes ọmọ mọ́ra fún subuhi ọsì kìyàmù lè nà nìyẹn ẹ má jò bọ kódà anabi náà ẹkọ lójú wa anabi kọ́ àbí ba ju ẹyọ kan àbí méjì lọ ó ẹkọ lójú wa gan anabi ń sọ fún ẹnìkan pé ah abdullahi ọmọ umaru fóònù bá ti da tó pẹ́ẹ́sì máa ń ṣe kìyàmù lẹ́yìn ni sọ́ọ́bà nípa títẹ̀ rẹ ju tiwa lọ adẹ̀rọ yóò súnà rẹ bó ṣe rí ẹ má jẹ́ àfilẹ̀ kìyàmù lẹ́yìn là ń kí lẹ́yìn dáńpẹ́ lásámù ni kìyàmù lẹ́yìn ni ẹ má jẹ́ àfilẹ̀ ní ẹ̀yìn àwẹ̀ o kódà bí oníjìlá kà méjì lọ bíi tí yìí ti kankan eléyìí jẹ́ gẹ́gẹ́ bí mọ̀ràn àkọ́kọ́ ìmọ̀ràn lẹ́ẹ̀kejì mẹ́ta náà ní fún wa kó dá àsìkò ìṣẹ́jú márùn-ún tó bá kù ìṣẹ́jú márùn-ún tó bá kù àánú lò ẹ̀ lọ́wọ́ ní kọ́mẹ́ǹt tí ó bá ní ìbánáta ẹlẹ́ẹ̀kejì àwẹ̀ pẹ́ fúnra ẹ̀ àwẹ̀ kù lẹ́yìn Ramadan lásìkò tá a wà yìí àwẹ̀ ti wọ̀ wá lábáyìí ó ti wọ́ ti máa la ká tètè san mẹ́fà ká tètè bẹ̀rẹ̀ rẹ̀ ẹ má dìlé rẹ̀ dìlé ni ó bá fá ọ̀pọ̀lọpọ̀ wá ní padà rí kí wọ́n padà sí yé ẹ̀dọ́ kan fá márùn padà rí gbà fún ládà tèmi èmi kọ́ lọ bí anábì lọ́lọ́ bí léyìn torí anábì náà gbà rẹ̀ mẹ́fà tó gbà mọ́nà tó pé tó gba mẹ́fà sí ọmọ dáná ó lẹ́yìn tó lọ́wọ́ ń sanlẹ̀ sọ pé ó fi wọnú gbà rẹ̀ ọ̀wá ní márùn ọgbà síbi náà fèsì èyí tánàbí òsì sọ ànábì lọ́lọ́ bá o tó máa ń lè fi wá rí gbá o so kó tó jù fún yàn ó tún kó àwọn ẹ̀mí ẹ̀ka máa gbà Monday alamisi ẹ̀dàkùn ẹ̀jẹ̀ ká mú àwọn kan bẹ̀ ká máa ṣe ọlọ́run fèrè wá lọ́rùn last one. Ah, kí ni last one tí mo mú kìrọ́tò kùhán kíkà alukuhan lẹ́nu gbà tí a táwọn ọmọ kún mẹ́wàá yìí ẹlòmí ti ka ọdún kọ́ ànà ẹ̀yọ̀kan láàrin tẹ́ni ẹlòmí ti ka jù bẹ́ẹ̀ lọ. ẹ̀mẹ́jà ti kọ́ ànà lẹ́yìn àwẹ̀ torí pé ìmọ̀lẹ̀ ni kùhán. àtúmọ̀ gbára látara tá n kà káàdì máa ka ìtàdàbò wọ́tàfáhùn kálípé tá ń ká à ń gbọ́yé kádẹ̀ máa ronú sí kádẹ̀ máa lò kùránì ẹsẹ̀ kẹta máa ń ká tá a lè lo sí mẹ́mẹ́ ẹ má jà fi kùránì lẹ́ o ẹ já máa kà á ẹ gbé láti pé rẹ ẹ má kà á ẹ má kà á túmọ̀ rẹ̀ èyí jù bá yé wa àwọn àfà bá a ti wá dúró náà wà sí dáadáa nínú àwẹ̀ yìí lẹ́yìn àwẹ̀ náà ẹ̀yà wọn bọ́ wá sí o mọ́sáàsì táwa yìí ó fẹ́ jẹ́ pé gbogbogbojúmọ́ ló fẹ́ pàṣẹ wá sí kọ́dà wọn ti sọ wá lẹ́nu kìí sí ẹ̀yìn ni àmọ́ ẹfẹ́ràn wàásù wọ̀ wàásù ni wàásù ni ẹ dákun kí ló fún akú àwọn àti wàásù àmọ́ná alẹ́ ti yojúmọ́ ni eléyìí ò dá lónìí eléyìí ò dá lónìí á padà fi tọ́ wálẹ̀ sòwò tún wá láwọn ọlọ́sẹ̀sẹ̀ ọlọ́sẹ̀sẹ̀ wà gbogbojọ́ sunday láàárọ̀ yẹn wọ́n àṣìwà gbogbojọ́ sunday láago mẹ́wàá sago méjìlá gbogbojọ́ sunday bákan náà tefsir quran fún àwọn mọ́sálásí tefsir quran fún àwọn mọ́sálásí gbogbojọ́ sunday láàrin mọ́gbìn sí ìṣá ẹ̀ gbogbojọ́ sunday gbogbojọ́ juma nírọ̀lẹ́ four sí six ìjókòó àwọn mọ́sálásí gbogbo ọjọ́ júmọ́ láàrin mọ́kùnrin sí ìṣá ẹ̀ jùkọ́ wà ní mọ́sálásí ọjọ́ tuesday àwọn obìnrin sọ gbà láyé wà fún ìyàwó rẹ̀ àwọn ọmọ rẹ̀ obìnrin fọlọ́n bá kó wa pàwọ́ ìwà ẹ̀sìn so eléyìí ni èyí tí a rò pé ó ṣe é ṣe pé òun láti ṣe áàkìrù dáhùn àná ó sì ṣe pé àtúnṣe lọ́la bó láì báwọn lọ́la wàásù ìsáwà wàásù ìsáwà kìí sọ wàá ṣe àtúnṣe wàásù táyẹ̀ bá wà àtúnṣe àwọn tó bá sí àwẹ̀ inshallah na nísìn ayé wà kìí sí question o ìbéèrè kọ́ yìí ìbá ní comment ah ó súnmọ́ pé gbọ́ àtàwọn ìbá yìí àwọn program tá à ń ṣe níyà yín tààrọ̀ ìrọ̀lẹ́ àbáwọn kan bí wọ́n sáfù mọ́sálásí ìyá tó ti báyìí ẹ̀yà tó ti báyìí àbáwọn kan tí ò tí ì sí ẹ bá tún lè háde lẹ́yìn náà kò bá dà so táyì bá wà tábìlẹ́fẹ̀ bá ti lù so àwọn afa ìbéèrè lẹ̀ náà. ẹlù máìkì ẹlù máìkì. wọ́n padà wí náà nìtọ́ wọ́n ọmọ lọ́wọ́ ọlọ́wọ́ sí rọrùn ìdákùnlá àkẹ́rà náà. Ah, láàrin tabati after asiri gbogbo sátọ̀dé bákan náà ní sábọ́láyà òkè tuesday and wednesday fún àwọn àyà alẹ́ lòun ní aago mẹ́jọ àbọ̀ àmì aago mẹ́sàn-án aago mẹ́wàá lẹ́yìn àwẹ̀ ní pàtà nígbà sí ẹbu ó jẹ pé <laughs> eléyìí wọn ti fi rí ẹni ọlọ́run kó sànù every week la máa ń ṣe Saturday òtáwẹ̀ tó káyẹ̀ parí yìí fifteen fifteen days látó ń ṣe tó kọ́lọ̀ bá tó ṣe àlékún okun ara inṣàlá yẹn náà tó máa wáyé ní bóyá every Saturday ní mọ́sáàsì ẹbu between mẹ́gùtì àti ṣáì Saturday. Ẹ̀yin ò rí gbà ni ilé ké wà yàtọ̀ sílé ìwé àti ní pósítà fún ó ti ẹ̀kọ́ bá ń báyìí àwọn yóò láàyè láàyè mo dáná ẹ̀rù náà owó náà wọ́n fi dábàá wọ́n làwọn ti lẹ́ni o láàyè láàyè ọlọ́run tó wá sí àwọn ẹ̀kọ́. náà ok comment question comment ni kò sí comment máa bí ẹjẹ ẹjẹ wa comment àbí a question lè tọ́ fún àwọn agbófà agbófà náà ni ẹjẹ ń fara fún ní ayé question kan go straight. Masala. yóò tún bọ́ bẹ́ẹ̀ bá ti gbàgbé ibi kan bí àlọ́lá àgbẹ̀gbẹ́ tó ajé àwọn ọ̀ràn yàn bóyá ń bi èyàn àti díẹ̀ lẹ̀ níbi ẹ̀sìn báyìí abúlé kan yàn tán yàn ayanyan kó tètè ara tí wọ́n fi parí àlọ́lá tó fi á dìde kó mẹ́ ẹni yẹn máa ṣe àlọ́lá yẹn completely. bómi bá kábẹ̀ yóò lọ bómi yóò sì ṣe. na wàhálà wàhálà. wọn gbọ́n pàṣílámù rárá wọn fi kú ìdájọ́ wọn ni pé ọlọ́wọ́n ní fi yà jẹ wọn àfihàn àgbà ọlọ́run wa máa kún nàmú àdìbí hatta nàbà àṣà rọ̀ṣùlà ọlọ́láwò kì í fi yà jẹ yẹn lórí gbogbo ẹ̀ tó bá fẹ́ kó bá jẹ bọ́ tobi kò ti mẹsẹgì ti bẹ̀rẹ̀ títí mẹsẹgì fi dọdọ rẹ tó ìbá dọdọ rẹ lẹsẹ mẹsẹgì ẹyin. ní tó dáa kòtòkè yẹn lọ mọ́sálásí náà ó gba ẹ̀yìn lọlé òun ló dáa náà ẹ àbáyé ló kú kótó kẹyìn ẹ̀yìn náà sùúrù. ìrún ìdí àníkọ́ sókè. máa gbà separately adáfín dání ẹ̀rẹ̀ nìkan ló kù. now ẹ ẹni gbọ́ sókè ẹ ẹni sọ pé kùn dọ̀là inshallah òun àti ìjà náà máa ń dàrú mọ́ mi lójú ni now now. bẹ́ẹ̀ ni kò sí àti ìgbà àyàfọ́. سواعيد عيد طيب، أي تمام سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك